بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته ní orúkọ Allah mo ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa sí ìkànnì Taalim TV mo sì ń kí wa káàbọ̀ sí ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti máa ń ka tírà umudatul ahkam tírà umudatul ahkam òní ni yaumul ahad déètì òní ni ogúnjọ́ oṣù kẹfà jùmọ́dà sáni ọdún fourteen forty three. Adi two five eight ni a hadith two five eight àbí ibi tí a ti bẹ̀rẹ̀ ní òní ni hadith two five nine lábẹ́ orí ọ̀rọ̀ kan tó pè ní báàbù àtàmátù báàbù àtàmátòhùn orí ọ̀rọ̀ ṣíṣe umura ṣíṣe umura àti hajj nínú àwọn oṣù hajj ṣíṣe umura àti hajj nínú àwọn oṣù hajj òun ni à ń pè ní tàmátú hadith hadith two five nine. عن أبي جمرة قال سألت ابن عباس رضي الله عنهما عن المتعة فأمرني بها وسألته عن الهدي فقال فيها جزور أو بقرة أو شاة أو شرك في دم قال وكأن ناسا kárìhúwá fanimtu fàrọ̀ àìtù fìlìmọ̀nàmì ka anna ìsáná yunadi hajjun mabururun wa muti'atun mutakọ̀bálà fa'ataitu ibn abbas radiyallahu anihuma fahadastuhu faqal allahu akbar sunnatu abil qasim sallallahu alayhi wa sallam hadith 259 nínú tírà ọmọdà àlè ahkam. an abi jamuro látọ̀dọ̀ bàbá jamuro kọ́ọ̀là ó sọ pé sàálìtù ibùnà abbas bàbá jamuro ó ní mo bi ọmọ àbáàsì léèrè ìbéèrè rọ́díyàlọ́hù ànihùmà kí Allah yọ́nú sí ọmọ abbas àti abbas mo bi ọmọ abbas léèrè ìbéèrè anilimutia nípa iṣẹ́ hajj mutia iṣẹ́ hajj mutia ìyẹn ni pé ṣíṣe umura àti hajj papọ̀ nínú àwọn oṣù iṣẹ́ hajj. fàámárani biha ó sì pa mí láṣẹ rẹ̀ pé kí n ṣe èmi bí léèrè pé ṣó nínú àwọn oṣù tá a máa ń hajj kí èmi ṣiṣẹ́ hajj àti iṣẹ́ umura kó jẹ́ pé hajj nìkan sọ ni mo máa ṣe kó jẹ́ pé màá umura màá sì ṣe hajj. tàbí kí n ṣe hajj tán tá a bá parí ṣe hajj n ṣẹ̀ wá umura. níwọ̀n ìgbà tó bá ti já sí pé o ṣe bọ́ sínú oṣù iṣẹ́ hajj o ni wọ́n ń pè ní mutia o ni wọ́n ń pè ní tamato Abu Jamuro yìí wá lọ bí ọmọ àbáàsì léèrè nípa rẹ̀. ọmọ àbáàsì fa àmàrà ní ibi ha ó sì pa mí láṣẹ pé do it lọ ṣe. kò sí aburú nínú ẹ̀. wàsálítùhù ánilẹ̀ hadi mo tún bí léèrè nípa ẹran ọrẹ ẹran ọrẹ fàkọ́ ọ sọ pé fíhà jàzúùrù mo lè pa ràkúnmí àwòbákọ̀rọ̀tún tàbí màálù. àwùṣáàtún tàbí àgùtàn àwùṣírìkún fìdàmìn tàbí pípín ẹran pa pẹ̀lú ẹlòmíràn bí agbára mi ò bá káràkùn mi káwa méjì àwa mẹ́ta ká dáwó papọ̀ ká fi ra ràkúnmí kan. Okay? kí n tó lọ láàrin ẹ jẹ́ n pe àkíyèsí wa sí kẹ́límà shirk kẹ́límà shirk kíyàn kó kẹ́gbẹ́ pẹ̀lú ẹnìkan ní ń pè ní shirk kíyàn kíyàn jọ kẹ́gbẹ́ ní ń pè ní shirk ok so ẹni tó bá ti wá fi. nǹkan kan kẹgbẹ́ Allah á sọ pé ṣe shirk a gbọ́dọ̀ fi nǹkan kan kẹgbẹ́ Allah ṣùgbọ́n àwa láàrin ara wa a lè kẹgbẹ́ ara wa ló fi sọ pé àw shirikun fi damin tọ́wọ́ bá lọ gbọ́ yé ìtumọ̀ tó lọ fún gbólóhùn yẹn yóò ti lọ jìnnà jù. pé tàbí kò o ṣẹbọ nínú ẹ̀jẹ̀ <laughs> torí lọ́dọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa ń bì wọ́n bá ti gbọ́ ṣíríkù ẹbọ náà ni wọ́n máa ń pè whereas intan pè ní ṣíríkù òun ni fífi nǹkan kẹ́gbẹ́ nǹkan kan ok fífi nǹkan kan kẹ́gbẹ́ nǹkan kan Allah ló yẹ ká máa jọ́sìn fún ẹnìkan bá tún lọ mú nǹkan míì ó ń jọ́sìn fún un ó fi nǹkan yẹn ó fi kẹ́gbẹ́ ẹni tó yẹ ká máa jọ́sìn fún ìdí tí fi ta fi pè ní ṣíríkù nìyẹn ó ti yé hmm. so kágẹ́tì ẹ̀ báyẹn ẹjẹ́ àtẹ̀wájú àòṣíríkù ń fi dá mi tàbí kí ìwà àti ẹnìkan kẹjọ pawọ́pọ̀ kẹjọ ra odidi ẹran kẹfì tọrẹ fúnlé ọlọ́run abuja àbújámúrọ̀ sọ ana wàkà karihu ha ó dabi ẹni pe àwọn èèyàn kan wọn kórìíra nkan tí ọmọ àbá ti sọ ó dàbí ẹni pé wọ́n kórìíra pe pé ó ṣe lè sọ fún èèyàn pé kó ṣe hajj àti umura papọ̀ nínú oṣù hajj wáyì tí kò lè lọ ṣe umura lọ́tọ̀ ok wáì tí kò ṣe umura lọ́tọ̀ kó wá padà wá ṣiṣẹ́ hajj ohun táwọn kan gbọ́yé nìyẹn nínú àwọn sọ̀hábà pé tàbá fẹ́ ṣe hajj má sáwọn má hajj àti umura pọ̀ kókó ọ̀rọ̀ nìyẹn o pé ìbẹ̀rẹ̀ ahun ni fún ọ ọba fẹ́ ṣe hajj lọ ṣe hajj tọ́ba fẹ́ ṣe umura lọ ṣe umura. ok so ẹ̀kọ́ ká ṣe hajj àti umura papọ̀ yẹn ẹ̀kọ́ yẹn wọ́n ọ̀wọ́n ló fi já sí pé Abuja múrọ̀ gan lọ bí ọmọ àbáàsì léèrè ni pé ṣé mo lè ṣe méjèèjì papọ̀ nínú oṣù hajj anyway ẹni yìí ó ṣe tí ọmọ àbáàsì sọ ó ṣe lẹ́yìn náà fanimutu ọwa wá sùn fàrọ̀ àìtù mo wá rí i lójú àlá pé ka anna ìsáná yùnádí mo rí bí ẹni pé ẹnìkan ó ń pariwo ó ń kéde pé hajjun mabururun ájì rere ló ṣe yìí o ájì rere ló ṣe. wàmútì àtún mùtàkọ̀bálà wàmútì àtún mùtàkọ̀bálà wọ́n sì ti gba ájì mútì ààrẹ wọ́n ti gba ájì mútì ààrẹ wọ́n ti gbà ájì tó ṣe tó tó ṣe ó múra pẹ̀lú ẹ̀ wọ́n ti tẹ́wọ́ gbà ní ọwọ́ rẹ̀ ẹni ẹ̀ sùn lálàbẹ̀ lẹ́yìn ìgbà tóun ti ṣe ájì àti umura tán ó wá sùn wọ́n lálàá ẹnìkan wá ń kéde pé o kú oríire o hajj rẹ hajjun mabururun hajj rere ló ṣe yẹn o wà múti àtún mutakọ̀bálà wọ́n sì ti gba hajj múti ààrẹ wọ́n ti gbà á. fa àtàìtú ibùnà abbas mo sì lọ bá ọmọ abbas pé. fàhàdáfùtùhù mo sì rọ àlá fún un mo sọ fún un àlá tí mo lá yẹn mo sọ fún un ọmọ àbáàsì ní allahu akbar allahu akbar Allahu mà tóbi o sunnatu abil qasim sunna bàbá kọ́símù ni ọ̀sẹ̀ tí wàá sọ pé ọ̀làlà ọ̀làlà bọ́ọ̀wù lẹ̀ lálàá súnà bàbá kọ́símù ni mo sọ fún ọ pé o lè ṣe hajj àti umura papọ̀ nínú oṣù hajj. Hadith two sixty. Ani Abdullahi anna ibna umar radiyallahu anihuma qal tamatta rasulullahi sallallahu alayhi wa sallam fi hajjatil wada bil umrah ila al hajj wa ahada فساق معه الهدي من ذي الحليفة وبدها رسول الله صلى الله عليه وسلم فأهل بالعمرة ثم أهل بالحج فتمتع الناس مع النبي صلى الله عليه وسلم بالعمرة إلى الحج فكان من الناس من أهدى فساق لهدية، ومنهم من لم يهدي فلما قدم النبي صلى الله عليه وسلم مكة قال للناس من كان منكم من كان منكم أهدا فإنه لا يحل لشيء حرم منه حتى يقضي حجه ومن لم يكن منكم أهدا فليتوف بالبيت وبصفا والمروة وليقصر وليحلل ثم ليحل بالحج فمن لم يجد هديا فليصم ثلاثة أيام في الحج وسبعة إذا رجع إلى أهله فطاف حين قدم مكة واستلم الركن أول شيء ثم خب ثلاثة أطواف ومشى أربعة fàrọ́kà hínà kọ́dọ̀ tọ̀wà fáhù bìlìbáìtì ẹ̀ńdàlìmọ̀kọ́ọ̀m rọ̀kà àtẹ́yìnì fúnmá sálàm fàǹsọ̀ràfà fàátà àsọ́fà fàtọ́ọ̀fà bìsọ́fà wàlìmárìwà. Wa sàbọ̀nàta àtùwáfín fúnmà lámúyáhlil mínṣẹ́yìn hárùmà mínihù hátà kọ̀dọ̀ hajjahù wà náhàrọ̀ hadiyahu yawma nahar wa afáàdọ̀ fàtọ́fàbìlì báyìí ثم حل min kulli shay'in haruma minhu wa fa'ala mithla ma fa'ala rasulullahi sallallahu alayhi wa sallam man ahada wa saqa li hadiya minan nas ani abdullah lati ọ̀dọ̀ abdullahi lati ọ̀dọ̀ abdullah ana ibna umar radiyallahu anihuma dájúdájú ọmọ umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ́lù. ó sọ pé tàmátà Rasulullah sallallahu alayhi wa sallam fi hajjatil wada tàmátà Rasulullah sallallahu alayhi wa sallam fi hajjatil wada bil umra ila al hajj. òjíṣẹ́ àlọ́ òkì ìkẹ́ àti ọlà lọ́mọ bá ó ṣe umura papọ̀ mọ́ hajj nínú hajj ìdágbére tó ṣe. tàmátà rasulullah sallallahu alayhi wa sallam fi hajjatil wada bil umra ila al hajj. òjíṣẹ́ àlọ́ ó ṣe umura. ó ṣe papọ̀ mọ́ ájì fi hajjatul wada nínú iṣẹ́ ájì ìdágbére tó ṣe. wàhádá ó sì fi ẹran ṣe ọrẹ ó fi ẹran kan ó fi ẹran ó fi ta ọrẹ. fàṣà kọ̀ máa hù. alihadiya minzili hulaifa ó mú ẹran ọrẹ dání ni láti lólé hulaifa tó ti gbé wúrù mi ó mú ẹran ọrẹ yẹn ó ti mú dání láti bẹ̀ kìí ṣe pé ńgbà tó dé mọ́kà ló tó gẹ̀ẹ́sì ẹran ó ti mú ẹran yẹn dání láti ibi tó ti gbé ìhìrọ́ọ̀mù. wàbádà rasulullah sallallahu alayhi wa sallam ògìṣẹ́ aláwọ̀ bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ rèé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ fa ahalla bil umra ó kọkọ gbé wúrù mi umra. ó gbé uru mi òmùrọ̀ fúnmà ahal fúnmà hajj lẹ́yìn náà ó tún gbé òru mi hajj ó gbé uru mi fún òmùrọ̀ lẹ́yìn náà ó gbé uru mi fún hajj ìyẹn ni pé ọ sọ pé làbáyíká lọ ọ̀hún máa. umra wa hajja labbaika allahumma umra wa hajja wọ́n ní olúwa mo jẹ́ pè rẹ o fún umra àti hajj fatamata anasu ma anabi sallallahu alayhi wa sallam bil umra ila al hajj bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn àwọn náà tàmátà àwọn náà gbé umura àti hajj pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. fakana minan nas man ahada fasaakọ alihadiya Ọ wà nínú àwọn ènìyàn ẹni tí ó fi ẹran ṣe ọrẹ. fàṣàkọ́ alihadiya tó sì ti mú ẹran náà lọ́wọ́ láti ibi tó ti gbé urumi. wàmínihùn mọ́ńlám yuhudi ó sì wà nínú wọn ẹni tí kò fi ẹran ṣe ọrẹ. Si tóun ò lágbára láti ra ẹran. àwọn kan mú ẹran àwọn kan mú ẹran dání àwọn kan ò mú ẹran lọ́wọ́ láti ibi tí wọ́n ti gbé urumi. falamma qadima nabi sallallahu alayhi wa sallam nígbà tí ànábì sallallahu alayhi wa sallam tó wọ ìlú mẹ́kà kọ́ọ̀lá lè nọ́ọ̀sì ó sọ fún àwọn èèyàn pé máa ń ká dàmínkùn àhàdà ẹnikẹ́ni nínú yín tí ó mú ẹran ọrẹ lọ́wọ́ láti ibi tó ti gbé ìhìrọ́m láti ibi tó ti gbé úrùmí fàyínáhu la yahilu li shay'in haruma minhu dájúdájú kò ní lẹ́tọ̀ọ́ sí nǹkan kankan nǹkan tí ó dé ìwọ̀ fún láti ṣe hata yakidiya hata yakidiya hajjahu títí tí ó fi parí iṣẹ́ hajj tó o bá ti lè mú ẹran dání láti ibi tó ti gbé ihram o ò ní lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tí o ò lẹ́tọ̀ọ́ láti ṣe fẹ́ni tó bá ti gbé urumi àfi ìgbà tó o bá tó parí iṣẹ́ hajj sọ̀ ń gbọ́ báwo tó o bá ti lè mú ẹran rẹ dání láti ibi tó o ti gbé urumi o ti gbé urumi pẹ̀lú ẹran tó o mú lọ́wọ́ nìyẹn ohun tó ò lẹ́tọ̀ọ́ láti ṣe ẹni tó bá ti gbérù mí ohun tí ò lẹ́tọ̀ọ́ fún láti ṣe ò ní lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan náà títí tó fi parí hajj rẹ tó pa ẹran àdáyà rẹ. wàmọ́ làmìyàkùn minkum ahada ẹni tí kò sì mú ẹran rẹ lọ́wọ́ ní tiẹ̀ kò sí wàhálà kankan fóun fàlìyàtú bilibaiti kọ́nítọ̀ ọ̀hún kọ́ lọ sí tàwáàfù kórè ṣe tàwáàfù wàbí sọ́fà wàlímàríwá kó sì rìn láàrin sọ́fà àti máríwá wàlíyìkọ́sì kó gẹrun wàlíyàhlil tó bá ti wá gẹrun kó túra lẹ̀ ọ ò mú ẹran dání láti ibi tó ti gbé úrù mi kò sí problem tó bá ti dé Mẹ́kà lọ ṣe umura rẹ̀ lọ ṣe umura kó wá túra lẹ̀ kó lè lẹ́tọ̀ọ́ láti wọ aṣọ ríran. àti àǹfààní míì fọ́mà liyuhilla bil hajj lẹ́yìn náà kó ṣẹ̀ wá gbé mi ti hajj so ẹni tí ò mẹ́ran lọ́wọ́ òun láǹfààní àti túra lẹ̀ ẹni tó mú ẹran lọ́wọ́ òun ò ní túra lẹ̀ títí tí èsèké ni tí è parí hajj.